أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أدفع الله وبعلا نجله ọlọ́run tó ṣàánú wa tó fún wa ní àwọn àṣùbá àkíjẹmà à ń bẹ lọ́wọ́ ọba kó túbọ̀ ṣàánú wa kó gbà lẹ́sẹ̀ ní ọ̀kan wa atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa sallallahu alayhi wa sallam ọlọ́run kó mọ bá nábì ní àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ lọ́wọ́ ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa ti gbogbo àwa jàmá lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọmọdé àtàwọn alátàkẹ́ mọ́ màmá tọ́tọ́lá ìtàbẹ́ ti jẹ̀náyìí aláàbò mẹ́jọ láàárọ̀ ìfúnṣà fún màmá náà lọ́ba lórí màmá náà ká gbogbo àwọn okò mùsùlùmí gbogbo àwọn òbí wa tọ́tọ́lá ìsì bá àtàmọ́lẹ̀ sínú sàárè wọn lọ́ba àti àpò àfún سمعت الشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله تلو أكيا فافن كوانيك بالعمى ليسوا بتفبر لا رني باب التيمم باب التيمم باب الوالدموي الوالدة ما سنبرفو الوالدة òun ni àfáàfẹ́ kọ́ wa ní òwúrọ̀ yìí ó ń bèèrè

ọ̀nà táwọn fi gbà tẹ̀yẹ́mọ̀m tọ̀ríkàtú àtẹ̀yẹ́mọ̀mú asọ̀hì question number two hundred and twenty-nine arjò min samahatikum an tubayyinu lana tọ̀ríkàtú àtẹ̀yẹ́mọ̀mú asọ̀hì an fẹ́ kí ọlọ́lá yín torítọ́ kẹ́ الجواب إداهم التيمم الصحيح مثل ما قال الله عز وجل التيمم تبدأ لي تلا لا فيها أونا من طلعوا با تتبت له تقعد له تصو إن كنت مرضى تبوا لولي عليه أو على سفر أبي وريد أو جاء أحدكم منكم من الغائط أبنى كان لبس أنه أو أدري لك ببصره أو لامستم النساء أبنى سمع يوي ولم تجدوا ماء أواري تفسي تفوي تفسي الولاء تيمموا صعيدا طيبا تيمم لجوء ثم وجوه ثم بولد فامسأوا بوجوهكم ẹfìra ojú wà áìdí ẹkùn àtọwọ́ yìí kùn bẹ́ẹ̀ lọ ìfọwọ́ ẹwà ojú lẹ̀tọ́ má ẹfìra ojú yìí àtọwọ́ yìí bẹ́ẹ̀ lọ wọlmọ̀ṣòro ojú bá ṣe rí àmú darbatun wahida lilwajhi walkaffayn tó bá ṣe rí àmú náà ni pé kọfọ́ gbálẹ̀ lẹ́ẹ̀kẹ́ péré bọ́wọ́ tó lẹ́ẹ̀kẹ́ fórí fún ojú àtọwọ́ yàn ọwọ́ tó bá mú lọ lẹ̀ tó fi rẹ̀ kò ní bó lẹ̀ tó change ọwọ́ mi bí àwọn onífẹ́ mi ti sọ ó di ọwọ́ náà ló fi bọ́ ó di wa torí lè ló bá kìtáàbù mọ ìlú ìbá sún nà mú jù wallahu ta'ala alam wa sifatu zalik àwòrán arú ẹ̀rí annahu yadribu turabi bi yadayhi darbatan wahidatan òun náà ni èèyàn fọwọ́ kalẹ̀ ní ẹ̀ẹ̀kan súnmọ̀ yẹn sá òbí ìmá òbí ọjí ìhí wọ̀kàfẹ́ yóò àfọ́ méjèèjì yẹn yóò fi ra ojú ẹ̀ àti ọwọ́ ẹ̀ méjèèjì kàmá fi sọ yìí hayin bó ti wà ní Bukhari àti Muslim أن النبي صلى الله عليه وسلم قال لعمار بن ياسر رضي الله عنه عنهما يقول يا النبي صلى الله عليه وسلم سلايفه عمار وما ولمسا المسا ميدي إنما يكفيك أن تقول بيديك هكذا أجت كتور باي أجت كتور باي ثم ضرب بيديه على الأرض رفع مسى بهما وجهه وكفيه هو يوجد في ọwọ́ ẹ̀ méjèèjì wọ́n yẹ ṣẹ́rẹ̀ alìyẹ̀kúnà tùrọ́bà tọ́ ìrà yẹ̀pẹ̀ tí yẹ fọ́ kẹ̀yẹ̀kọ́ mọ́ yẹ̀pẹ̀ ní òkúta ní yan pàpátá ní kọjá pé ìbẹ̀túbi tọ́ mọ́ ni wọ́n ayẹ́ ṣẹ́rẹ̀ olùmọ́sọ̀rọ̀ ìzìrà ayé ní bẹ́ẹ̀lì yẹ fi mọ́sọ̀rọ̀ wájú ó wọ kàfẹ́ kò bá mú kíyàn kò kò tí ó ṣe rí àkíyàn fọ́ ra ìgbọ́wọ́ táwọn táwọn yẹn máa fọwọ́ ra ìgbọ́nwọ́ débi ìgbọ́nwọ́ yẹn kò sí kò sí kò sí bẹ́tẹ̀rí àmúbáwọn ó ti tó wa ká fọwọ́ ra ojú àti ọwọ́ méjèèjì ní adéèdè mọ̀sùkòs pẹ̀lú àdéhùn àdìkà ìpọ́ wà ní Buhari àti Muslim ó ti yé wa mo mọ́ sọ́la ẹ̀fọ́ ẹgbẹ́ báyìí ṣe bí ànẹ́bí wígbé ànẹ́bí kọ́ àbí ànẹ́bí sọ́kùnrin báyìí pé ọ̀rọ̀ àfáà mi ò sì ṣe máa afẹ́fẹ́ fine and good àmọ́rọ̀ rẹ̀ òṣìṣẹ́ you sí wípé ọ̀ fine and ما كان المؤمن ولا مؤمنة فقد الله ورسوله وأمره أن يكون لهم خيرا أي ní choice tí ànábì bá ti sọ wípé ọlọ́run sọ pé ànábì sọ wípé ah, kò sí choice ẹ̀dẹ̀ á wo nú àánú ọlọ́run ọba tó ga jùlọ kò lè sí ọ̀rọ̀ àbíkú ìkan tó lè takọ̀ ọ̀rọ̀ ọlọ́ba sí bọ́ra níbi ti pọ̀tó bọ́ra níbi ti pọ̀tó yìí ah ọlọ́ yẹn fún ẹ̀ takọ̀ ọ̀rọ̀ ọlọ́ba ilé ìwà ọkọ̀ bàbá ẹ bá ti wọ́n bá ẹ̀mọ̀ pé mọ̀ òdó òní wọ́n òun ni mọ̀ wọ́n òun ni ó di wa lápòjú ìró ẹ̀ táwọn èèyàn yín máa sọ àwọn aráàlú ni wọ́n sọ àníyàn wọn dáa o wọ́n ní ọmọ zina òní wà zina wọ́n ní ànábì tó kọ́ ọmọ zina òní wà zina lórí ẹlẹ́ẹ̀kejì àlọ́jì sọ pé ọmọ ẹ̀sìn náà ló wà ní ọmọ ẹbí ọmọ ẹbí kíkọ àwọn èèyàn pọ̀ bí ìdìnnà pé ọmọ ẹ̀sìn náà ló wà jẹ́ lórí ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tó wá bí lọ́rọ̀ ọmọ ló wà kó mi pàdé ọmọ títí títí àwọn ọmọ tó bí àwọn ẹ̀dá ní wọ́n dára ní ọ̀rọ̀ Quran pé ẹ̀sùn ẹ̀dí àrọ̀ nínú báyìí àwọn Yahoo ni pé ọmọ àbèrè ẹ̀ṣẹ̀ bàbá lórí ọmọ ìpínlẹ̀ kejì ó ní ìgbà ọlọ́pàá ìpínlẹ̀ àpọ̀lọpọ̀ wọ́n ti kọ́rọ̀ kan nù nafsik hadith wọ́n ní hadith ṣàlàyé àti sinimọ̀ba jíjẹ́ ní koran kò sílẹ̀ láíláí ó dí wa nà. to shi ne abu a sai a samu wurin mai sarki ko yashi ne ko kasa ne ko duwatsu ne sai a ce bismillah a yaka kawai yan bido shi domin karibu ni abu shi gama sai a shafin ido fuskan fuskan gaba da daga nan zuwa nan daga nan zuwa nan kuma a shafi annu zuwa nan zuwa nan ba zuwa nan ba kuskure ne a yi zuwa nan kuskure nan zuwa nan kafai an gane ko abinda aka yi kenan so daya daya ya za kuma haka ne yanzu suna bi koya ma sahaba kai kana cikin buhari yana cikin muslim haka an gane ko abinda ba ya nika ji in aka ce annabi ya ce ko ya koya ma sahabai wannan abu ba magana wani malami da zai sa kuma duk malami da zai kawo magana za ce a kamar mutum ne sa top light ko lanta a ranar misaki a rana zai yiwu mutum ya tafiya zama binu zuwa ba brahma wata ma binu ẹ̀bẹ̀lẹ̀ sọ pé fún kí nǹkan má gúnyàn lójú ọ̀gá àti tẹ̀síwá yẹn àmọ́ ẹ̀yẹ máa lọ hikma ó lè fún kí nǹkan má gúnyàn lójú kí nǹkan má bọ̀ ní ojú èèyàn ọ̀nà mọ̀sọ̀ gbígbọ́nù àbí bẹ́ẹ̀ kẹ́sí pé kẹ́sí pé ara ẹni àmọ́ fún àǹfààní ti ẹni ọwọ́ di eyín nà rẹ̀ bàbá máa àti náà inú mi nínú mi dùn. An gane ko? Kéèyàn spread kéèyàn sílẹ̀ kan lọ́dà. Kéèyàn spread kéèyàn sílẹ̀ kan lọ́dà. Ó yé náà ọlọ́mọdé àfọ̀rọ̀ yọ lẹ́yìn náà tí ma ń ta ènìyàn kí gbé ọkọ̀ máa fi ṣì gbé ọ̀fẹ́ ọ̀ bẹ́ẹ̀ ni ó ṣe àwọn ẹlẹ́gbẹ́ àti ilé Yorùbá náà lẹ́yìn náà káàkiri tí wọ́n dẹ̀ rẹ̀ ẹ̀pẹ́ náà lòun náà yẹ̀pẹ́ ọ̀ọ́ ó di eyín fúra gàdá tó rẹ́ báyìí lè yà á. ẹ̀bù ẹ̀jọ̀ tí ó ti dé àbá tó náà sí ọ̀pá náà sànúra ẹlòmíì kò lè lómi gẹ́gẹ́ pé kò omi kò lè lómi ní sẹ́ẹ̀kì wa Ibn Umar ìmọ̀ gbé fúra kìíní nínú ọkọ rẹ̀. gbígbóná ní màá lò نعم ويقوم التيمم مقام الوضوء في مقام الماء في رفع الحدث اوكي فالوالعي ده tẹ́màm ní dúó nípò omi ọdún èyí tẹ́màm ní dúó nípò omi ọdún èyí dábà tẹ́rí sí omi láti gbé ẹgbẹ́ kó sára aláṣọ èyí ìdá fa'ídà tẹ́màm sọ́látù rí hàzá sọ́lá rí hàzá tẹ́màm aláṣọ èyí tó bẹ̀rẹ̀ fa'ídà tẹ́màm tí ẹ̀bá ti tẹ́màm sọ́lá بهذا تيمم لأنها في الأوفر لازم كي فريرة تمام كي كده تعرف أو يبكي ما. على حاضر مستقبل ينوديها كنيسة ينوديها كنيسة والمستقبل تبني تقجوي أعرف كنيسة ينسي يتعمل فهم وعصبانيه èrò mi náà kò sú mi náà ẹ̀sọ́ ìyọ̀ ọgbọ́n tẹ̀ èyí ó fi kì àwọn màlìkí ọ̀gbà yẹn o èyí ó fi kì bàbá gbé mustaqbal mustaqbal ọdí máa dáàmà ala taharati àtà àdù tí wọ́n gbà tí ìbá wà lórí tàhárà rẹ̀ títí ó fi só àbí ó fi àwọn jẹ́ àbí tó wà rẹ̀ in kana adiman lima lahu tagbo mi ni ko sero la to se te fa hatta yastati'u istimal yabtibi lumi idha kana ajizan min an istimal da gbe o ko o omi ni tayammam tu'urun yaqumu maqam al-ma' tayammam imatotoni tubula yomi كما سماه النبي صلى الله عليه وسلم بلا مش بيت همم بيت طهورا بيكني ما تتوني وعليكم السلام بلا àwọn ọmọ tẹ́lẹ̀ tó ti wọ́n àti ìgbàlá tó dé báyìí ìjẹ̀bọ́n jẹ́ àti ìwọ̀n wà nínú láti ẹ̀sùn ìtàrí láti ní láti sọ̀rọ̀ rẹ̀ tó máa ó gbé iṣẹ́ káàkiri sí oníbẹ̀. àbá kàdà mẹ́ta tó àbá rí omi fún nǹkan ní ọ̀sán àbá tayọ̀ rẹ̀ pé ká lọ ká lọ ọ̀gbàlẹ̀. tó lọ́tà ti ní kádébẹ̀ rá àwọn ẹgbẹ́ ti kọ́ tó ti kú ẹ̀sìn àbá ṣe àdúrà pẹ̀lú àbá wa kí ó ẹni tó gbéra tó ń sọ̀rọ̀ nígbà dáadé kó bá ọ̀dọ́ láti tó lóun fífẹ́ àwọn láti láti fi ròyìn. jùmọ̀ ṣùgbọ́n báwo ni irú rẹ̀ ti ṣe. irun já àmọ́ ó là ẹ̀ńdúgbẹ́ ẹrú bí ń tòsí ó ní nígbà tí ẹrú bí ń tòsí tó sì lè lómi yẹn tó ẹgbẹ́ irú ọkàn tí ẹ̀wò yẹn ẹ̀rú mi fine and good èyí ó sì tẹ̀ ẹ́ mọ̀ àmọ́ ẹni irú mi ń tòsí tó kọ́ ẹ kó sì mọ̀ màtọ́ọ̀. tí wọ́n bàbá yé rí omi yẹn lókù ah, mistake ni àgbàmbọ̀ àtọ́rọ̀ ìlú èkó wa bí àfẹ́ mìsì ń nǹkan ti jẹ́ mẹ́mà ara ó di wọ́n arígún sẹ́lẹ̀m tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ìsẹ́dìlé ẹni tí láti lé ní wọ́n gbàgbé pé ẹ omi lẹ́ẹ̀rí tẹ́sí dí máa títí òṣù ọ̀rẹ́ àmọ́ ẹgbẹ́ wá ṣe tẹ̀yẹ́ láti lé láti lé yín tẹ́wà dí máa tún mi bá wà fà àbẹ̀tẹ́ máa mú ti ẹgbẹ́ kọlù àbílẹ̀ pé àtìlé ni ò lálẹ́ ẹ̀ lè lo omi ni fún dìkà bí pèjì ọ̀rẹ́ ìyẹn ti láti lé ẹ̀gbọ́n kàmí wo ni mo ní ẹ̀ lè ṣe tẹ̀yẹ́ mọ́ láàárọ̀ yìí ní ìsìn tí ẹgbẹ́ ẹ̀ lè lómi ni àbí ẹ̀ rómi tí ẹ̀ bá rómi náà tí ẹ̀ sì lè lómi náà títí tóbi di zoo tí níwọ̀n gbà tẹ́ ẹ̀ sún tẹ́ ẹ̀ tọ̀ tẹ́ ẹ̀ gbàtẹ̀ tẹ́ ẹ̀ mọ̀mọ́ àtúbà ẹ̀ lè fi kí àyílà kẹlẹ́ wa pé ó kò nílé síbi kan. kọ́lá ọ̀gbọ̀nọ̀ sí ọwọ́ rẹ̀ méje gan-an àná ọlọ́wọ́ kan lẹ́sà rẹ̀ bó ti yé wọn bó ti yé wọn ni bó ti yé wọn bó ti yé wọn ọlọ́kọ́ bá tán lẹ́sà rẹ̀ bó ti yé wọn sí ni a ní ẹ má bínú ọlọ́wọ́ sànùwà àwọn àfáàyàn ọlọ́wọ́ bá kó tán lẹ́sà wọ́n tíráì ẹwọ amárùn-ún yàtọ̀ Ammar ibn Yasir ni wọ́n ń travel ló wá ní jẹ́nẹ́bàlá àsìkò wá tó wọn ò lè rú mi wọ́n wá òkú káì wọ́n àti oníkírun wọ́n bá ní ebi omi láàrí níbi àlùwàlá tí a máa ṣe ìṣètẹ̀ mọ̀ omi láàrí náà táfi wẹ̀ yìí jẹ́ ń wá bọ́ sínú yẹn rìn ló bá rúùrù ara rẹ̀ nínú yẹn rè jẹ́ rẹ̀ gbogbo ara tí wọ́n báyìí ni wọ́n gbé ìdájọ́ ìdájọ́ bá wà fúnárọ̀ tó àti báyìí báyìí tẹ̀lé sí mo dẹ̀ yí gbogbo ìṣẹ̀lẹ̀ lẹ́bi àà ìdí máa yẹ kìrìkì ó ti tú ẹ̀ àǹtẹ́fù alùkẹ́dà wà kẹ́dà ó ti tú ẹ̀ kọ́ bọ́ọ̀rọ̀ rẹ̀ kó ti bọ́ọ̀rọ̀ ojú kọ́ wọ́n àbáwọn yẹn gbogbo àǹfààní táwa níláyè sí wọn ò ní ẹ̀wọ̀n ń ṣètọ́wọ́ wa ẹ̀wọ̀n ń ṣètọ́wọ́ wa tó ẹ kó tó bá ń wá ìmọ̀ ìmọ̀ ló pé ẹ kọ́ àwọn sílẹ̀ àjọ tó pọ̀ ọkọ̀ tó rí wa ó ní wọn ṣe ó ní wa so with this àwòrán blame mọ́ ara sọ fún wa pé àríkà pé sàábì kan ti Mẹdínà wá sí Mísírà láti Mẹdínà wá sí ní ìjọba àdìjẹ yọkan àwọn ìsìlámù alẹ́kùsẹ́ wá tajà nílẹ̀ inú ilẹ̀ tajà kí lọ wá sẹ́ ọdún tí gbogbo wa náà ni mo gbọ́ pé ilẹ̀ ẹgbẹ́ lẹ́nu àlẹ́bí ẹ̀bìlà mo wá ní kí wọ́n á kọ̀nfàmù kó sóòótọ́ ẹgbẹ́ lẹ́nu àlẹ́bí ẹ̀bìlà ó ní ó sì padà tó wá ṣe ló sì padà ní padà sí lórí ó ní mo ní mo ṣáwù káàkiri ah, ní pé àníkẹ́ wà mẹ́dúgùrì ń lọ́nu àníkẹ́ ní bíbá ń lọ́nu ó ní ẹnìkan wà bọ́ àwọn yìí you are free no alebi ashabi ashabi ashabi àwọn ashabi mi àwọn ashabi mi àwọn ashabi mi bí bàbá mi ọgbẹ́ ẹ̀mí ló mú pé ọ́ ẹ̀mẹ́ta bí kò sábẹ́ ẹlẹ́mẹ́ta ó ní man ahaba ó fàbí ó bí ahaba ó ẹni bá nífẹ̀ẹ́ wọn ó nífẹ̀ẹ́ wọn torí pé ẹni tó bá kó ìra wọn ó kó ìra wọn torí pé kó ìra mi mọ̀nà àbá òun ẹni bá bẹnu yóò ṣẹkọ̀ yìí àkùrù ọlọ́wọ́ gbà ẹ máa wo àwọn tí mo bú àwọn sàbẹ̀ ẹ máa wo àtúbọ̀ tán wọn ó di yẹwà ọlọ́gá tó tẹ̀lé ọ̀kọ́ wọn náà dá ó di yẹwà ọkọ̀ wa very very careful sàbẹ̀ no touch area ni ó di yẹ no touch area ni bísí no touch náà ni wọ́n máa fi no go area ni mo fẹ́ fọ́ọ̀mù ẹgbẹ́ wọn bí mo fẹ́ fọ́ọ̀mù no touch area ni mo fẹ́ àìfọwọ́ kàbẹ̀ mo fẹ́ tù ẹ́ gẹ́gẹ́ yìí mo fẹ́ ṣe àbí ìjọ ọ̀kọ̀lọ́wà àbí mo ti rí ìlú ọ̀wọ̀ náà inú ọlọ́pàá mi ṣe mo ti fẹ́ sọ̀rọ̀ mo ti fẹ́ èmi màá máa béèrè ni káwọn ará bí túbọ̀ sọ pé àyíbẹ̀ kọ́ tẹ̀ sí Naam. حكم تيمم مع وجود الماء كين داجو غبي اروم اواسي داج اواسي تيم يروتيني وفا اوا دكتور حكم تيمم مع وجود الماء كين داجو تيمم دي دي ريومي ما حكم تيمم مع وجود الماء كيني كنت 2000 تو 230 الجواب الحمد لله pẹ̀lú fọ́lọ́ọ̀bà wassalatu wassalamu ala rasulillah ìkẹ́ ọlọ́ọ̀lọ́ọ̀lọ́gbọ́ bójúṣẹ́ ọlọ́ọ̀bà wa ala alihi wa ashabihi àtàwọn aráàlú àtàwọn ashabi wa ba'd lẹ́yìnà faqad zakara li ba'd al-thiqat àwọn tí mo trust me sọ fún ara àwọn kò mí ara àwọn tí ọkọ̀ máa lò tẹ́ ní wọ́n sì ní omi tó iná lọ́wọ́ wà á ra munkar eléyìí tí ọ̀dà ni àbíyìn tí ọ̀dà tó tóbi ni yẹ́jẹ́ bó tẹ̀mbí àlè wà كذلك لأن الو... ما الوضوء صلاة شرط من شروط الصلاة صحتها تبي وذلك لأن الوضوء kéèsì àlùwàlá lè sọ̀rọ̀ fún ìrún ṣẹ́tù mi ṣòro ṣe àti à. Bẹ́ẹ̀ni wọ́n wà nù mọ́tẹ́ mú tí máa mú ìrún lálàáfíà ń dàwò lóde máa. Wọ́n ti bá ti rí òkú. Kàmá kálà tààlà wọ́n tún bá yìí pé ìyá ayọ́ ẹlẹ́dọ̀ na àmánu. Èyí lè fọ́dọ̀ ìdá kúntùmù ìlà sọ̀lá. Ẹ bá fẹ́ lọ kírun. Fọ̀kísílò wojú àkùn ẹ̀fọ́júní wà àìdí ẹkùnmí ilẹ̀ marafik ẹ̀dẹ̀ fọwọ́ ìdí bí gbọ́wọ́ wà amsáwò bí rọ́sìkùn ẹ̀dẹ̀ fòmìnira orí wà arjúlakùn àti kẹfọ́ ẹsẹ̀ yìí kẹfọ́ ẹsẹ̀ yìí ilẹ̀ kàbẹ́yìn dé àwọn kókósàbẹ̀yẹ́dì wà ìkúntùm júnùbà tí bá jẹ́ pẹ́gẹ́ ní jẹ́nàbàlà fàtàrò ẹ̀sìn mẹ́tótó ẹ̀wẹ̀ wà ìkúntùm àyẹ̀wò àrùdà mọ́tẹ́ ń sáré أو على سفر أبي على رين يجو أو جاءت زوجة إن بل كثيرة تجيب سنوي أو لامس النساء أبي رولو يوي فلا تجد ماء تابع يومي فتيمم إذا طيب أجر ثم تساو بوجوه في وجوهي وأيديكم منه وأتي هو إلى تيمم وفي صحيحين عن رسول الله صلى الله عليه وسلم قال أنه قال أنا صحيح بخارة مسلم إذا جدجو جشله صلى الله عليه وسلم سبايك لا تقبل الصلاة أحدكم إذا عادت حتى يتودع أعنيك با إروالي كوي ولي تبا سوء بتبا جديد بمجال لا أكتبا صلى الله أودي قد أبى الله سبحانه وتعالى تيمم تيمم نيته وأقام أو مقام الوضوء وأبسكوا الولاء في حال فرد ما تبعتني الوأمني أو عجز من استعمال أبي أكاري لتلومي لمرض فون عاري أو نحوه أتتجباني الآيات السابقة ولو آية كثيرة ولقوله تعالى يقول يا أيها الذين آمنوا لا, لا تقربوا الصلاة أما سمعوا وكنتم سكارى تبات متيو وأنتم وأنتم سكارى تبات متيو حتى تعلموا ما حتى تعلموا ما تقولون تبي من تهوي تقول تبي من تهوي كنين ما تقولون ولا جنب دبي وان جنب عمك مسمرنا أو إلا عابر السبيل بذلك كل ما في حتى تكسلوا تكوي وإن كنتم مرضى تبعا سعري على سفر أبي ولورير يدو أو جاء أحد منكم من الغاية فمن قال لك بس إنه أو لا مصر من النساء بس ما يهوي فكر يهوي لم تجدوا ماء فتيمموا سعيدا طيب الوجود ثم فامسأوا بوجوهكم أثر وجوهي وأيديكم وتوهي إن الله كان غفو عفوا غفورا ولا بابا وعن إمران بن حسين رضي الله عنه وعن سيدنا إمران بن حسين متعلم كان كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر وني اوا كلو شلو قالورين يا جو فصلى بالناس على بكر قويا فاذا هو برجل معتزل ابا راكو تتدعى كيو بواكيو راكو يندادو بواكيو ودولك فقال النبي ما منعك ان تصلي معنا ان تصلي كلكم لا تكرموا قال أصابتني جنابة جلبة من جلبة لاني ولا ما من قال صلى الله عليك بصعيد أجول لغة سلسل ولا لا تتعمم فإنه يكفيك أجتوك وذي متفق عليه إمام أبو عرك بسوى بسوى ومن هذا يعلم أن التيمم للصلاة لا يجوز إلا مع وجود الماء والقدرة على استعماله eléyìí wa yìí pé ọdúnmọ̀ yìí pé èèwọ̀n o tẹ́ẹ̀mọ̀ fóun kò ní jẹ́ ń dá àtẹlẹ́tọ̀ fún yàn ní wọ́n gbà tómi wà tí yẹn sì lágbára àti lo omi yẹn bal alwajib ala muslim ntọ́jọ́ ọ̀rọ̀ yẹn lórí mùsùlùmí an yastamil ma'a fi wudu'ihi kó lomi láti ṣàlùwàlá rẹ̀ wa ghasluhu fi min al-janaba kó pé jẹ́rẹ́bà ló wẹ́nu la àyìnà máa ka ń wáwà máa dá máa kọ́ ọ̀dẹ́rẹ́ na àlẹ́ yìí ní wọ́n bọ̀ tó bá ti lágbára ti lómi yẹn. àwọn ọ̀lẹ́yìn tá bí máa zóòrò fi tẹ́rẹ̀kẹ́ yìí wọ ẹ̀kẹ́fà bí tẹ̀kọ́ tí ó sì ní excuse kan láti fi pé kó fi àlọ́ aláyẹ̀ lẹ̀ àbíwẹ̀ wá ní ẹ̀mọ̀mọ̀tò. ويقول الصلاة حينئذ غير صحيح يبقى كيرون باي إنه لا ودي نافع ويقول لفقد شرط من شروط مجمع ما مجمع إيرون هو طهارة الماء والله ما تلقى الومي عند قدرة عليه تيه بربرة تسيبه وديوا نعم وكثير من البادية ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú oko àdáhùnmọ̀lọ́ ọlọ́kùn fi wọ́n mọ́nà ọlọ́mùtọ́ fà wọn mọ́nà wọ̀gá èrè màtàwọn mímọ̀ mímọ̀ ni yóò dáàbò ilẹ̀ nùzà àbáǹtó máa lọ sáwọn àwọn ọlọ́mùtọ́ يستعملون التيمم هم قالوا التيمم عندهم كثير ولا اليوم يدقوه والوصول إليه ميسر علينا أدلهم أدلهم إيه قرروا وهذا بلا شك تساؤل قبيح إليه منقسم تبرباري منقسم سيمبل تساؤل كده منقسم سيمبل قبيح تبروني ودي وعمل المنكر تتي وداني لا يجوز فعله كده ما شيء لكنه خلاف الأدلة الشرعية لأنه لكونه لكونه عن الخلاف الدلة الشرعية كل سبب أجيبا شريعة وشريعة وإنما يعذر المسلم في استمال التيمم عفو مسلمية يسكيلات التيمم إذا بعد عن الماء تبي باجي نفسي <coughs> تبي باجي نفسي أو لم يجد أو لم yẹ́bùká ìndà òmá ilẹ̀ ẹ̀sìn àti pé ó ní ó ní gbàtí orin rẹ̀ pé tí ó lò kò kò bọ̀kọ̀ díẹ̀ tí wọ́n máa mú lọ ya fẹ́dọ̀ lẹ́yìnkì ya fẹ́dọ̀ wò tí pé yọ máa dáàbò bò wà ìǹkì lálẹ́ àyà tí ó dáàbò bò ẹ̀mí ara rẹ̀ wà á àti àwọn ẹbí rẹ̀ ọba ayé àtàwọn kan wọn. ما عاد الماء منه ما كان مع بود ما عمله ما قال نومي جنا تجوني فالواجب على كل مسلم أينما كان أن يتق الله سبحانه وتعالى تجي ورا يقول مسلمين بقوا كبر ولا ما تمجل تكاجلو في جميع أمور بقوا الأمر وأن يحذر ما حرم الله عليه kó lè sọ́ra fún gbogbo tọ́lọ̀ bàbá sí ní haramu fún ọmọ ìzáàlì nínú tọ́lọ̀ sí ní haramu àtẹ̀yà mọ̀má òdòdó máa wọ̀ kó dára ala ìsìmáàlì náà ni kí ẹ máa ti tẹ̀yà máa nígbà tó mi wà tó sì lágbára ti lo omi náà wà á sàlùmá ayé wà fìtẹ́nà wà mùsùlùmí na jẹ́mí àn ní ìfàtí fìdí nìyí wọ́n sì bá tàlẹ̀ àǹbẹ̀rẹ̀ ọba kó síwájú kò ń gé àgbègbè mùsùlùmí kálíbà kóra alíjà láti máa ti ń tọ́lọ̀ fẹ́ nínú ẹ̀sìn rẹ̀ àti ìdúdúdú lórí ẹ̀ ọ̀yìn ìzọ̀nà jẹ̀mí ẹ̀kọ́ ìdábò wa mi ń ṣòro rẹ̀ àǹfótìnà kó bí àwọn aburú ní ọkà wa wọ̀sẹ̀yà àti àmàlínà àtàwọn ọṣẹ́ wa tí ọba mọ́tò iná ó jawáàdù karim ni ọba ọlọ́run alápẹ̀lú jùlọ wọ́sọ̀lọ́lọ́wọ́ sálìm alàlẹ́bíyìn àtàwọn aráàlú àtàwọn sábẹ́ rẹ̀. صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ọlọ́rọ̀ bí alápàlẹ́ ní kí n fẹ́ jẹ tó yàwọ́ oye ní bi karama bi akramakumullah lọ kó bá pàyín ní akramakumullah ya alhaji baba bọ́lájì náà kúl ámì ya akhi wa alaikum salam naam naam naam

wọ́n ti fọ́ọ̀nù ọgbà rẹ̀ lọ ọgbẹ́ sókòtò láàrin ó lè bọ́ sókòtò yẹn tẹ́gbẹ́ ìwé jàrá bí àtọwọ́ ó bo gbogbo ẹ̀ ó di wà. Naam. Naam. Òun ní Jẹ́nẹ́bà shehu kabiru naam owó ọ̀nà owó àwọn taláwọn fún àtìlẹ́kì àwọn hmm. olùgbé taláwọn fún ọ̀nà tí ó yé mi yóò dà padà àti ẹlẹ́kìtì pé ó wá kó òun jẹ́ nígbà ṣáàgbó ti kírun ẹ̀tẹ́ láwọn akọ́ ìdíwájú kírun ẹ̀tẹ́ kò ní dáwọn ẹ̀pàdà àmọ́ àwọn afáàmì kọ́ dáwọn ẹ̀pàdà ó fi dáa ju tásùkù ti wà ìṣẹ̀lẹ̀ sẹ́lẹ̀ mi sẹ́lẹ̀ mi kò fi dé àwọn ìpa àtúwà gbóbi kírun nìkan àwọn ẹgbẹ́ kírun lọ lórí bá ti ń tò kẹ́mi ìwà ti ń tò kó yóò mọ bá wọn lọ tí ìwà ti mú kó yọ yọ jánu yìí yọ lè wá sọ gbẹgbẹ. ó ń jẹ́ bàlá lóde náà ló ti sọ fòrò rẹ̀ òye gbà àwòrán lu àlájà rẹ̀ ìlú tí àbá tí àìsípọ̀ sí ara yóò tún rẹ̀ kí torí kò ní ìròyìn òun yàtọ̀ fẹ́ tó jẹ́gbèrà ẹjọ́ lẹ́gbèrà ṣẹ́rìtù ní ìṣòro ti sọ̀láàtì abẹ́ẹ̀dọ́ ní ẹgbàlá wáàdì bí fọ́nù mi fọ́nù mi sọ̀láàtì ọ̀rọ̀ ẹjọ́ lẹ́gbèrà ọ̀rọ̀ ẹ̀yàn ní kọ́wẹ̀ abẹ́ẹ̀dì tó lẹ́gbẹ̀ẹ́ láàjẹ́ mọ́jẹ̀mú nínú àmọ́jẹ̀mú ìrun kìí sí ọ̀rọ̀ àyàn ni ó di é náà ọlọ́wọ́ sàánú